ọ̀kẹ́ ló ní ẹ mọ́ torí tèmi kẹ́ ò àjà ló ní ẹ mọ́ torí tèmi ká o. ìbò fíẹ́fíẹ́. ẹ wòyí ẹ sì káàbọ̀ sórí ètò mm, èmi ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Dr. Mike Ọlá Egúnjẹmí Ifágúgù yín kan báyìí èmi náà ni mò ń kí gbogbo wa pé àkújọ mẹ́ta ṣọdẹ ń dùn ṣé dùndùn ń dùn ṣé gbogbo ẹ ń jọra wọn ṣàlàáfíà ni mo bá yín ǹjẹ́ mo ṣe ládùúrà lẹni pé ajé àfilé gbogbo wa á fi ṣe ibùgbé o agbára hmm, Ọlọ́run láṣẹ Èdùmàrè àní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ ikú ò ní pa ẹnikẹ́ni nínú wa ní rèwerèwe gbogbo apátápátá báyìí là jèrè tá a fèrè jẹkọ láṣẹ Èdùmàrè ẹ mo kí yín tẹ̀sọ́ tẹ̀sọ́ mo kí yín tológun tológun mo kí ẹ̀yin ìyá mo kí bàbá mo kí ọkùnrin mo kí obìnrin mo kọ́mọdé mo kí àgbà mo kóyunnú mo káṣẹ ẹdí o mo júbà lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè mo sì ṣèbà àwọn àgbààgbà wọn ládàáṣe ló ń wọn mọ ìbà ò gbọ́dọ̀ ń mọ ẹjẹ ó yẹ mí o ẹjẹ ń rí tèmi ṣe mo kí wa káàbọ̀ sórí ètò tòní mo sì gbà ládùúrà Ọlọ́run ọba Elédùmarè ó wá gbàkóso kó gbẹnu mi sọ̀rọ̀ kó fẹnu mi ṣàṣẹ ẹ rí lórí ọ̀rọ̀ kan tó ń jà ràìnràìn inú mi tiẹ̀ dùn pé ó tiẹ̀ tún lọlẹ̀ báyìí ó lọlẹ̀ díẹ̀ gbogbo atótónu gbogbo ariwo ojoojúmọ́ ó lọlẹ̀ inú mi dẹ̀ dùn kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn kan sì wà tí wọ́n sì ń jáde tí wọ́n joyè afárí apá kan dápá kan sí tí wọ́n joyè pé aláwọn ṣàfẹ́ bá tèèyàn kan jẹ́ ni tí wọ́n dẹ̀ ń pariwo pé àwọn kan ló fẹ́ bà tẹnìkan jẹ́ bó tẹ̀ jẹ́ pé èmi nígbàgbọ́ pé ẹni tán láwọn ń sọ̀rọ̀ fún àbáwọn ń gbè níjà èmi nígbàgbọ́ pé kò rán wọn níṣẹ́ o mo nígbàgbọ́ pé kò rán wọn níṣẹ́ rárá rárá rárá nítorí pé mi ò tí ì rí kó tẹnu ẹ̀ jáde pé òun lòún rán wọn níṣẹ́ èyí ló wá mú mi ni mo ṣe ní ok màá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí lẹ́ẹ̀kan sí i pàápàá jùlọ ńgbà tí a rí àwọn èèyàn kan tí wọ́n jáde tẹ́lẹ̀dùmarè jẹ́ kó yé wọn wípé rárá kò yẹ kó rí bẹ́ẹ̀ ìdí tí mo ṣe nígbàgbọ́ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ tèmi náà dẹ̀ tò síbi tí àwọn èèyàn wọ̀nyí tí wọ́n tò sí lélẹ́yìí inú ọ̀pọ̀lọpọ̀ ò bá dùn ká ní wọ́n padà rí Muyideen pé wọ́n gbọ́ pé ló díẹ̀ lọ pokùnso àbí nǹkan kan ṣẹlẹ̀ sí kán lè máa wá jó kán máa yọ̀ pé òun náà dàbí júdásì ni pé kí ló ṣẹlẹ̀ sí júdásì ṣùgbọ́n èmi dúpẹ́ lọ́wọ́ elédùnmarè wípé ọ̀rọ̀ Muyideen ò rí bẹ́ẹ̀ kò sì ní rí bẹ́ẹ̀ láṣẹ Èdùmàrè mi ò mọ Muyideen rí o mi ò dẹ̀ wá bí wá sọ fún yàn kankan pé ẹni tó mọ́ ni Muyideen ni àbí báyìí ló jẹ́ báyìí kọ́ ló jẹ́ ẹjọ́ tèmi rí ńlẹ̀ ẹ̀rí tí mo rí àti gbogbo ohun tí mo rí ni mò ń sọ̀rọ̀ lé lórí ibi tó ṣókùnkùn tí ò yé mi mi ò tanná wá mi ò dẹ̀ wọ bẹ̀ lọ mo fi bẹ́ẹ̀ lẹ̀ àárín wọn ló jọ wà pẹ̀lú elédùnmarè elédùnmarè ọba dákẹ́dájọ́ tó mọ ohun tó pamọ́ ní kọ̀kọ̀ òun ni ó bá wọn yanjú àárín yẹn kò kàn mí mi ò dá sí àárín yẹn ò kàn mí ṣùgbọ́n ṣe rí ìwà ẹ̀yin èèyàn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn tẹ́ wà lórí ẹ̀rọ ayélujára ìwà yín ìwà yín tó ṣe pé tẹ bá ṣetán nígbà tá burú bá wá ṣẹlẹ̀ ẹ̀yin náà lẹ jáde tẹ́ wàá máa pariwo pé kò bá má tì rí bẹ́ẹ̀ òun ló ń kọ mí lóminú òun ló ń bà mí lẹ́rù eléyìí ṣe wà Yorùbá ẹ má sọ pé wà Yorùbá o torí lórí àwọn tó ń dráàgì ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn gan kì í ṣe ọmọ Yorùbá ó ti yé yín the same thing tẹ́ ń ṣe lórí ọ̀rọ̀ Mohbad torí táwọn afọ́fúngbẹ̀mù akọ̀dà kan bá máa jáde wá ní Yorùbá bí Yorùbá ṣe máa ń ṣe nìyẹn forget all that rubbish tẹ́ máa ń sọ o it's not about Yorùbá ìwà àti ìṣe tí ó bá wá láti ìran ìdílé àtìlú oníkálukú yín ni kẹ́ ẹ mọ̀ ẹ má di ẹrù tí ò ṣe ti Yorùbá lé Yorùbá lórí ẹ má di ẹrù tí ò ń ṣe ti yorùbá ẹ má délé yorùbá lórí now inú mi dẹ̀ tún dùn yìí pé ẹni tó sọ̀rọ̀ tí mo fẹ́ ṣe àyálò ẹ̀ tí mo fẹ́ lò láṣàlẹ̀ àfáà ni wọ́n ń pe àfáà yẹn ní àfáà mo fọlọ́run ṣọ́ inú mi dùn fún ọ̀pọ̀lọpọ̀ yín tẹ máa ń rò pé ìjà ẹ̀sìn ẹ ó máa ń takò àwọn ẹlẹ́sìn pàápàá jùlọ ẹ̀yin kan nígbàgbọ́ pé mo kórìíra àwọn mùsùlùmí mo dẹ̀ ń sọ fún yín mùsùlùmí wà nù lé mi ara àwọn tó kù ní ìyà fún mi lẹ́ni mùsùlùmí ni wọ́n alájà ni wọ́n tí mi dẹ̀ lè wojú wọn. ṣùgbọ́n yẹn ò ní ká má sọ òótọ́ ọ̀rọ̀ fúnra wa níbi tó bá kan òótọ́ ọ̀rọ̀ ohun tó jẹ́ èmi lógún ìwọ tó bá mọ̀ tó fẹ́ràn òótọ́ ó rí i pé jọ́ tó bá ṣẹ̀ sọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì màá sọ̀rọ̀ ẹni tó bá yẹ ká nà lẹ́gbàá ká sọ̀rọ̀ sí a sọ̀rọ̀ sí òṣèlè tó kàn mí èmi nígbàgbọ́ pé bẹ́lẹ́dùmarè ṣe rán mi nìyẹn bẹ́ẹ̀ mo ṣe ń ṣe bẹ́lẹ́dùmarè ṣe rán mi bẹ́ẹ̀ ni mo ṣe ń ṣe mi ò gbè sẹ́yìn ẹnikẹ́ni kò sì sí nǹkan tó kàn mí pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn mi ò bá yàn jàjà ẹ̀sìn mi ò bá yàn fa ọ̀rọ̀ ẹ̀sìn ṣùgbọ́n ohun tí ò bá dáa tó ní kálukú bá ṣe níbi tó bá kángun sí a máa sọ̀rọ̀ síbẹ̀ mo dẹ̀ máa ń tẹnumọ́ ohun tó fún mi ní àṣẹ tí mo lè sọ̀rọ̀ tó bá ṣe ohun tí ò dáa òun náà ló pa á láṣẹ fún mi pé ìjọ tó bá tún wá ṣe ohun tó dáa mo gbọ́dọ̀ jáde wá sọ fún àwọn ohun tí lágbájá ṣe ìdá torí èmi tí mò ń bẹnu àtẹ́lu ohun tó ṣe tí ò dáa kò ní í dá màá da lábòsí nígbà tó bá ṣohun tó dáa kí wá dákẹ́ kí n ṣe bíi pé mi ò rí afáà yìí jáde mo ti ń wò wọ́n bíjọ́ mélòó sẹ́yìn wọ́n ń ṣe àwọn ètò tó bó jẹ́ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pera wọn ní wòlíì àtàfà tí mò ń rí tí wọ́n ń dá sí ọ̀rọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ tẹ bá farabalẹ̀ tẹ bá mọ̀ wọ́n dáadáa ẹ rí i pé gbà tí wọ́n bá parí ọ̀rọ̀ wọn wọ́n ń dá ọ̀dọ́mọkùnrin yẹn lẹ́bi wọ́n ń dá Muyideen lẹ́bi èmi ti sọ fún yín èmi wàá dájọ́ ẹni tó jàre ẹni tó jẹ̀bi èmi wàá dájọ́ ẹni tó ṣèyàn lóore àtẹni tó fibi só lóore ojú ọlọ́run ó tó gbogbo nǹkan tó pamọ́ èmi wàá dájọ́ pé ẹnìkan bá ẹnìkan sùn wọn bá ẹnìkan sùn ìyẹn ò kàn mi ò síbẹ̀ mi ò dẹ̀ rẹ́ẹ̀rí ẹ̀ tó dájú so i'm not saying anything concerning that ṣùgbọ́n tẹ bá lọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì àtàfà irọ́ tí wọ́n ń dájọ́ tí wọ́n dẹ̀ ń condemn ọmọ yẹn ẹ̀rí pé gbàtàn máa parí wọn nírú ẹ̀ ti ṣẹlẹ̀ sáwọn náà rí èèyàn kan fẹ́ parọ́ máwọn wọn ṣe gbá wọn ṣàwò for me that tells me a lot the reason why you are standing where you are standing right now ìdí tẹ́ ṣe ń ṣerú ìdájọ́ tẹ́ ń ṣe yẹn àmẹ́ gbàgbé pé ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ títí yín lè jẹ́ lóòótọ́ wọ́n parọ́ ọmọ yín á sì ti mọ àwọn yín náà tó jẹ́ pé ọ̀rọ̀ tẹ́ ń sọ kò hádọ̀ tó rọ́rọ̀ tá a mọ̀ tó wà lórí ẹ̀rọ ayélujára ni tá a mọ̀ pé ẹ lu jìbìtì ni ẹ ẹ ẹ ẹ ẹgbẹ̀rù lórí ọmọ ọlọ́mọ tẹ̀dẹ̀ wà lórí ẹ̀ tẹ̀ ń fa wàhálà yẹn tẹ̀ ẹ̀ yanjú ẹ̀ ẹ wá mú ọ̀rọ̀ tẹ́lẹ̀ tó ṣẹlẹ̀ ẹ wá fẹ́ máa fi wé ti yín ohun tí ò jọra wọn ẹni ẹ ṣèbí ẹnìkan náà ṣerú ẹ̀ fún yín ìbẹ̀rù tán parọ́ mọ́ yín kí ló kàn yín bẹ́ẹ̀ ẹ lọ stop gbogbo rubbish yẹn àwa tẹ́ ń bá sọ̀rọ̀ tá à ń listen sí yín kì í ṣe gbogbo aláponú kì í ṣe gbogbo alẹ́ ti fi ẹ̀sìn tẹ́ ti fi kó lọ́pọlọ lọ Elédùmarè ti tú àwa kan lẹ̀ kò dẹ̀ sóhun tẹ́ ẹ lè ṣe tẹ́ lè fi change ẹ̀ àwọn tẹ́ ẹ sì ń rí tàn jẹ tẹ́ ẹ ń rí kó jẹ ni kẹ́ máa kó jẹ but don't be coming on social media ẹ má báyé ọmọ ọlọ́mọ jẹ́ náà ẹ má gbẹ̀mí lọ́rùn ẹ̀ náà ẹ má báyé ọmọ ọlọ́mọ jẹ́ ẹ má gbẹ̀mí lọ́rùn ẹ̀ ẹ rántí pé ìyá kan ló bí òun náà náà kí ló kàn yín tí ó bá bù yẹ tí ẹ bá ṣépè fún èwo ni tiyín láti máa wá hámà ọ̀nì thank God wọ́n ti mú lọ ti lọ bẹ̀ yá o wọ́n ti mú lọ ti lọ bẹ̀ yá o bí wọ́n bá ní ìyá burúkú tó nígbàgbọ́ pé tó bá ṣẹ̀yà èpè ló máa ṣe fún ẹ pé kó má soríire ìwọ ló mọ̀ náà kí ló fún ẹ ní ẹ̀tọ́ láti máa sọ pé màmá rẹ ti gégùn fún ó wà ń bẹ́ẹ̀ nígbà tí màmá rẹ gégùn fún àbí màmá rẹ pè ẹ́ pé òun gégùn fún. ẹ jẹ́ ká máa fọ̀rọ̀ rora wa wo ká dẹ̀ máa dọ́ra mọ bá a ṣe máa gbé ọ̀rọ̀ lọ́rọ̀ tá a máa máa fi ba ayé ọmọ làkejì jẹ́ the same way I would tell anybody láti ma sọ ohun wọn ní ẹ̀rí ẹ̀ sí àgbàlá Gabriel it's the same way I will tell all of you ẹ má sọ ohun ẹ ẹ̀ sí ọmọ ọlọ́mọ tí wọ́n pè ní muidin. because the guy is poor he doesn't have money does not mean you all of you should put him down and start stomping on him till he's going to commit kó tó lọ di pé yóò lọ ṣe rẹ̀ léṣe ẹ má jẹ́ n pèdè tí ó yẹ kí pè lórí YouTube apanimáyọ̀dà ló pọ̀ nínú yín ọ̀bàyéjẹ́ èèyàn olópọ̀ láàrin yín ó lè ọwọ́ ara yín content ẹ̀ dẹ̀ máa create lórí Facebook àti YouTube lẹ́ ń wá kiri and you don't care nǹkan tó máa tẹ̀yìn ẹ̀ jáde kẹ́yìn ṣàtìrówó ni mi ò gbè lẹ́yìn anybody nínú àwọn méjèèjì mo tún ń tún sọ fún yín tí ò bá ṣe pé gbogbo wa pariwo ahama lórí ẹ̀ fún bọ̀bọ̀ yẹn pé ó lẹ́tọ̀ọ́ àti dá ẹni yẹn dọ̀bálẹ̀ kó máa nà lẹ́gbàá ṣẹ́rù kó máa apologize ni àbí what are you saying bọ́ ẹ jẹ́ àfihàn lẹ̀ ó ti apologize apology accepted that is fine nobody is contending that but gbogbo eléyìí tẹ́ ń sọ yẹn èbó ti bẹ̀bẹ̀ tí ohun tẹ́mi fẹ́ yẹ kó yé yín láàrin yẹn tí mo ṣe lọ bẹ̀ ni pé if all of us didn't put our foot down ká agree lórí nǹkan ẹyọ kan yẹn pé o lẹ́tọ̀ọ́ àti ṣe ṣẹ́rù pé máa apologize ní ta bá filẹ̀ fún wọn wọ́n ṣe ti fẹ́ máa gbà láàrin ara wọn pé àwọn àfà àtàwọn pásítọ̀ wọ́n ti ń sọ pé ó lẹ́tọ̀ọ́ àti nà ọmọ ẹni nínú ẹ̀mí ibo lẹ dúró síta ló sọ fún yín pé ẹ jẹ́ bàbá fún anybody nínú ẹ̀mí ẹ ń ṣe èrè ní gbogbo yín ẹ ń ṣe èrè ní abẹ́fẹ́ kílẹ̀dùmarè bínú sí gbogbo yín ẹ ń báyé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ẹ ń sọ pé ẹ̀yin jẹ́ bàbá ìyá fún wọn nínú ẹ̀mí kó rí fún gbogbo yín pẹ̀lú gbogbo ń tẹ̀ ń ṣe fún gbogbo àwọn ọmọ ọlọ́mọ àtàwọn èèyàn léèyàn kílẹ̀dùmarè fi san àwọn ọmọ yín lẹ́san kó fi sẹ̀yìn náà lẹ́san irú rọ́bìṣì wo ni ẹ́ a mọ̀ pé àwọn tó dúró dáadáa nínú ẹ̀mí tí wọ́n ń ṣe bí bàbá tó ń ṣe bí ìyá fáwọn èèyàn wọ́n wà we are not disputing that but not everybody coming out calling themselves pastor abi prophetess can stand in that position or that gap so stop that rubbish láti máa sọ fún wa pé ẹnìkan ẹ tí o ti rí pé tọ́lọ̀ bá fi ọ̀nà àti jẹ ẹnìkan sọ́dọ̀ ẹnìkan ẹ ó ti di ọlọ́run ẹ̀ okay maybe at that time ọjọ́ tẹ́ni ẹ bá dẹ̀ wò pé òkè mi fẹ́ fi ẹ́ sípò ọlọ́run fẹ́ kó máa play role ọlọ́run nínú ayé mi mọ́ then you should leave the person alone and let the person be èmi mi ò tètè sáré jáde wá ṣe show ni ohun tí mò ń dúró dè tẹ́lẹ̀ ńgbà tí fídíò yẹn kọ́kọ́ jáde tí bọ̀bọ́ yẹn lọ rù pọ́npọ́n èmi mọ̀ ẹ́ pé intentionally ló lọ ṣe kìíní yẹn kò sẹ́ni tí ò mọ̀ nù wa and I was waiting to see what the outcome would be ìgbà tán kọ́kọ́ ṣe fídíò tán kọ́kọ́ ṣe jáde tán ní ohun tó ṣẹlẹ̀ ní ẹ ó kú òun lé ni i don't have any doubt in my mind pé ó ṣeé ṣe ó ń ta tẹ́tẹ́ ok because àfẹn tó bá máa tan rẹ̀ the way tó ṣe lọ pọnpọ́n tó gbé àti gbogbo bó ṣe ṣe ó ṣó pé ó mọ̀ mọ̀ ṣe ó dẹ̀ fẹ́ jẹ́ káwọn èèyàn rí ó dẹ̀ ní nǹkan tó fẹ́ mú jáde bẹ́ẹ̀ yes nobody can dispute that ó dẹ̀ mí ń dúró pé nígbà tó bá yanjú gbogbo ọ̀rọ̀ yẹn tá a bá find out tá a bá rí i pé ó dọ́gbọ́n àbòsí ni ohun tèmi fẹ́ sọ tẹ́lẹ̀ ni pé okay ẹ filẹ̀ ẹ jẹ́ ká wo ibi tí ó bá àárù tó lóun fẹ́ lọ máa gbà yẹn já wo ibi tí ó bá dé ṣe bóun fúnra ẹ̀ ló chù sí nǹkan tó fẹ́ ṣe mind mi nìyẹn pé anybody má bẹ̀bẹ̀ pé kinní kan ẹ filẹ̀ wọ́n ní tọ́mọ bá gbọ́gbọ́n kúkú kúkú nígbà ẹ̀rùn àwọn òbí ẹ̀ ó gbọ́gbọ́n sípadò gbogbo ọkàn mi nìyẹn but later ń gbà tọ́rọ̀ yẹn bẹ̀rẹ̀ sí unfold toríṣiríṣi ń jáde okay we don't know what is what anymore okay kán resolve ọ̀rọ̀ ẹ bí bá ṣe resolve ẹ̀ ẹ rí i pé mò ń tẹnu mọ́ mo ní kí alàgbà kí àgbàlá Gabriel máa dúpẹ́ pé bọ̀bọ́ yẹn náà ò wá sọ́dọ̀ ẹ̀ mọ́ òun fẹ́ kúrò ọlọ́màjàre láburú tí nǹkan bá lọ ṣe the same you people tẹ́ ń pariwo yìí ẹ̀yin náà lẹ máa gbé placard ẹ máa máa pariwo justice for Muideen ẹ̀yin náà ni bẹ́ẹ̀ ni gbogbo ẹnu ni mo fi sọ gbẹjà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọ̀rọ̀ yẹn ò lọ bẹ́ẹ̀ àti Àgbàlá Gabriel àti Muideen wọ́n wà láyé wọ́n wà láàyè wọ́n á dẹ̀ pẹ́pẹ́pẹ́ lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè tẹ́nì kankan nu wọn ò ní bàjẹ́ o ṣùgbọ́n Ọlọ́run á ṣèdájọ́ láàrin àwọn méjèèjì tèmi nìyẹn mi ò mọ ohun tó ṣẹlẹ̀ àwọn náà jọ mọ ohun tó ṣẹlẹ̀ náà bọ́ yẹn wá jáde the last time tèmi rí tó jáde ó sunkún ó ṣe fídíò mo rí àwọn wèrè ọ̀pọ̀lọpọ̀ láàrin yẹn gé fídíò yẹn ẹni Muideen ń sunkún ó ń bẹ Àgbàlá Gabriel ó sunkún ó bẹ Àgbàlá Gabriel ó sunkún ó dúpẹ́ ohun tó ṣe fóun ó dẹ̀ ṣe ládùúrà fún gbogbo ẹni tó nígbàgbọ́ pé wọ́n ṣe òun lóore òun fi ibi só lóore pé irú oore tán ṣe fóun yẹn Elédùmarè á jẹ́ kán ṣe irú ẹ̀ fẹ́yìn náà tọmọtọmọ ẹ jẹ́ ká máa i mean lọ́dọ̀ tèmi àwọn ọ̀rọ̀ tó sọ yẹn carry weight torí at the end of it all ó ní kọ́lọ́hún ṣe ìdájọ́ fóun ó dẹ̀ gégùn fúnra ẹ̀ ẹnu ara ẹ̀ ló fi sọ èmi nígbàgbọ́ pé ohun tí èèyàn bá fẹnu ara ẹ̀ sọ fúnra ẹ̀ níwájú Elédùmarè pàápàá jùlọ tó sọ lórí ẹ̀rọ ayélujára tó sọ sínú afẹ́fẹ́ èmi nígbàgbọ́ pé ó lágbára èmi dẹ̀ rò pé gẹ́gẹ́ bí èèyàn ẹlẹ́ran ara ó yẹ ká fi kí gbogbo wa ká tiẹ̀ jọ̀wọ́ ọ̀rọ̀ yẹn ká fọ̀rọ̀ yẹn lẹ̀ síbẹ̀ yẹn ká wá máa wo ohun tí ó ṣẹlẹ̀ kẹ́nìbọ̀dì máa àtàkì ẹ̀ mọ́ kẹ́nìbọ̀dì dẹ̀ máa àtàkì Àgbàlá Gabriel ká wá jẹ́ kí Elédùmarè wá ṣe iṣẹ́ ọwọ́ ẹ̀ gẹ́gẹ́ bí Muyideen ṣe sọ náà tó bá wu anybody anybody lè rise up òun fẹ́ ràn àgbàlá Gabriel lọ́wọ́ anybody lè fún àgbàlá Gabriel ní any award anybody dẹ̀ lè pe Muyideen náà lọ́nà àwọn fẹ́ ṣe báyìí fún àwọn fẹ́ ṣe báyìí fún kò yẹ kí anybody máa tún wá jáde máa wá ṣe program kò dẹ̀ yẹ kí anybody máa wá jáde máa wá ṣépè fún yàn kankan pé kí tí ò bá jẹ́ àbòsí àti rándanrandan tó ti balẹ̀ ayé ẹlòmíín nu yín jẹ́ kí ló dé tẹ̀ ń jáde tẹ̀ ń ṣépè pé ẹ tó bá ń ran Muyideen lọ́wọ́ kí ni Muyideen ṣe fún yín kí ló rà nígbà yín kí ló ṣe fún yín tẹ́ fi máa máa jáde máa ṣépè fún ọmọ ọlọ́mọ pé ẹni tó bá ràn án lọ́wọ́ tí ò bá jẹ́ pé ẹ jẹ́yàn burúkú tí ò bá jẹ́ pé ẹ ṣáà fẹ́ ṣe pé torí nǹkan tó ṣẹlẹ̀ yẹn ẹ fẹ́ bà tọmọ yẹn jẹ́ kí ló sun yín débẹ̀ like i said mi ò mọ Muyideen rí nǹkan kan ò pé mi àti ẹ̀pọ̀ rí mi ò bá sọ̀rọ̀ rí ok tán bá tún ní bóyá èèyàn tí màá ní bóyá not directly but indirectly pé bóyá mo lè ní bóyá ọ̀rọ̀ kan ti wà tí mo wà connected àbí tí mo mọ̀ which i'm not going to discuss i'm not interested in it torí it's not it was not anything directly from me màá sọ pé Àgbàlá Gabriel ni but that is nothing ìyẹn ò ní nǹkan kan ṣe pẹ̀lú ohun tá à ń discuss it. mi dẹ̀rọ pé èèyàn kankan gbọ́ lẹ́nu mi rí pé mo jáde mo wá ṣe program pé Àgbàlá Gabriel báyà bí Àgbàlá no ọlọ́run má jẹ́ ọlọ́run má jẹ́ nítorí pé ẹni tó wà ìfọ̀fù nú ọ̀rọ̀ yẹn náà ìrìn ẹ̀ náà ò mọ́ òun náà ò nà tán òun náà ò nà tán mo rẹ èmi èmi kíní kan ni èmi ò fẹ́ràn bó bá ti nítorí kọ́rọ̀ ẹ lè tà àbí kẹ́jọ́ ẹ lè dùn àbí kó o lè jàre ẹjọ́ tó bá ti lọ firọ́ kun láàrin mo kórìíra ẹ̀ ó máa ń bí mi nínú pé à ó ti firọ́ sí láàrin bíbáyìí kí ni mo wá fẹ́ fi mọ̀ pé gbogbo ìyókù tó ti ń sọ náà pé òótọ́ ni ó ti yẹ yín sọ ẹni yẹn náà tó wà ìfọ̀fù náà ọ̀rọ̀ yẹn òun náà jẹ́yàn kan tó yẹ pé kò nà tán and i'm also not interested in it torí it was never a big deal it was nothing but ohun tó ń dùn mí tó ń bí mi inú ni pé after all is said and done after all this why are you all still after pé kí bọ̀bọ̀ yìí kí ilé ayé ẹ̀ má dáa àbí kó má move on ọ̀pọ̀lọpọ̀ yín ẹ fẹ́ fira yín sípò ọlọ́run ẹ fẹ́ máa play role ọlọ́run nínú ayé bọ̀bọ̀ yẹn and you are not God ẹ̀yin kọ́ lọ́lọ́dùmarè ẹ̀yin kọ́ lẹ dá ẹ má sọ̀rọ̀ bí elédùmarè sínú ayé ẹ̀ mọ́ náà yálà ó pèrè láàfáà ó pèrè ní wòlíì tó bá sọ ọ̀rọ̀ kọ̀rọ̀ sínú ayé ọmọ yẹn ọlọ́run á bínú sí ẹ torí wọ́n kọ́ lọ́lọ́run tó dáa ok ó wù wá fa irin sólórí and so what òun ló máa kọ́kọ́ wù is it the end of the world ta ni òṣè rí nínú yín ìgbà tí Jésù wà láyé tó ń ṣore kiri ẹ tó ń ṣe ìwòsàn tó ń ṣe gbogbo ẹ oríṣiríṣi la gbọ́ o èèyàn mélòó ni ó wòsàn èèyàn mélòó ló padà wá dúpẹ́ ṣé Jésù torí ẹ̀ ṣó gégùn fáwọn tí ò wá dúpẹ́ ni ẹ jẹ́ a ṣe nà ẹ dẹ̀ fẹ́ mú ọ̀ṣọ́ ju ìyá ọ̀ṣọ́ lọ you call yourself Christians right. You claim to behaving to be behaving as Christ, right? But you want to prove you are more superior than Jesus Christ himself. That is total rubbish. Absolute nonsense, Lord Otemi. Absolute nonsense. Now, emi agree pẹ̀lú nǹkan tí àfáà yìí tó sọ. Mo dẹ̀ agree pẹ̀lú ìgbésẹ̀ tí wọ́n ń gbé. This has nothing to do with religion mo dẹ̀ fẹ́ bẹ̀ wá mo fẹ́ rọ gbogbo ẹjọ́ ìwọ tọ́lọ́run bá fi sí lọ́kàn tí Elédùmarè bá ní pé ó wù ẹ́ o sì fẹ́ ran Muyideen lọ́wọ́ o ò dẹ̀ fẹ́ lóṣooṣì kí ṣe pé ó fẹ́ fún ní nǹkan fẹ́ máa control ẹ̀ ó kàn wù ẹ́ pé ok nǹkan tó bá wù ẹ́ lọ ṣe ọkàn mi kàn yọ̀ǹda fún ẹ ọkàn tèmi lọ́dọ̀ tèmi ni omi ò sọ pé everybody o ọkàn tèmi tèmi mọ̀ tí ò ń tàn mí jẹ ó sọ pé tí n bá ní nǹkan tí mo fẹ́ fún Muyideen kí n fún kí n dẹ̀ move on kí n má wẹ̀yìn o lọ́dọ̀ tèmi likewise i want to believe pé there are some people out there like that but ẹrù ń bà ṣe rí tẹ bá lis ten sí crowd pé ibi tí gbogbo èèyàn ń pariwo tán ń lọ yẹn lẹ fẹ́ lọ ẹ lè mistake mi sọ pé ẹ máa mistake but ẹ lè ṣe mistake but ẹ̀yin search your heart bó bá mọ ọ̀nà tó fi máa ń bẹ́lẹ́dùmarè sọ̀rọ̀ wá ojú ẹlẹ́dùmarè bẹ́lẹ́dùmarè sọ̀rọ̀ kó tó bá jẹ́ pọ́kàn ẹ fẹ́ béèrè pé ṣé kò ṣe t'Olódùmarè bá ní kò ṣe ṣe torí gbogbo sórí pé ẹlòmíì ọlọ́run ti bínú sí ọlọ́run fẹ́ fi àjẹ ọlọ́run ò fẹ́ ràn lọ́wọ́ ẹ wá lọ ràn tí yóò bá ẹ má listen sí gbogbo rubbish ẹ̀ ó mo ṣe ní ìwọ fúnra rẹ go spiritual with it ask your creator talk to your God God lives in your heart ọlọ́run sí nínú gbogbo àwọn building ten work wọ̀ kiri yẹn gbogbo ibi tán ní kẹ́ máa kọjú sí gbogbo ibi tán ní kẹ́ máa lọ ṣe kinní kan sí yẹn God is not there God doesn't live there he lives in your heart ó ti sọ fún yín ibi tó ń wà ó ti yẹ yín ẹ má jẹ́ èèyàn kankan tàn yín ask God when he now speak to you tó bá ti mọ bó ṣe máa ń gbọ́ ohùn bẹ́lẹ́dùmarè bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó dẹ̀ máa ń yí ẹ go the same route má lis má listen sí nǹkan tèmi ń sọ at the same time má listen sí nǹkan tí anybody ń sọ ìwọ ni kò search inú ẹ pé ok ṣé ni ṣó need the help ṣé lẹ́dùnmarè fẹ́ jẹ́ kí n play role nínú help tó need now ẹ̀yin kẹ́ wà ń ta ń bẹ̀ yẹn ẹ lè jó oníṣẹ̀ṣe ẹ lè jẹ́ àáfàá ẹ lè jẹ́ wòlíì a fún yín ní àṣírí ohun tá a fi máa ń yọ nǹkan kúrò lójú èèyàn àbí kúrò lára èèyàn nǹkan tó lè ba ayé èèyàn jẹ́ ó lè jẹ́bi tí Ọlọ́run ti fẹ́ jẹ́ kẹ́yìn gbà wọ ayé Muyideen eh, nìyẹn kẹ́ play role yẹn bó bá jẹ́ lóòótọ́ ni ẹ̀mí pé kéèyàn lọ máa fi owó ta tẹ́tẹ́ àbí mu ọtí kó fi má lákòjọ tó wà lára ẹ̀ ẹ máa mọ̀ nítorí pé àdẹ̀ ti fi àṣírí agbára yẹn bá ṣe lè yọ kúrò lọ́kẹ̀yìn àbí lára èèyàn hàn yín ẹ lè ràn án lọ́wọ́ kó jẹ́ ìrànlọ́wọ́ tí yín nìyẹn kí ìrànlọ́wọ́ yín má jẹ́ owó kó má jẹ́ material thing kó jẹ́ spiritual thing ẹ̀yin ni kẹ́ ẹ mọ ọ̀nà bí ẹ ṣe máa ṣe tẹ̀dẹ̀ máa ràn án lọ́wọ́ ìwọ tí Elédùmarè bá fi sí lọ́kàn tó o ní material thing tó o fẹ́ fi ràn án lọ́wọ́ tó o dẹ̀ convince in yourself pé Elédùmarè fẹ́ jẹ́ kó ràn lọ́wọ́ reach out to him help him directly ẹ má lọ through anybody help him directly help him directly bẹ́ẹ̀ bá dẹ̀ ti ṣe fún ẹja filẹ̀ ẹja filẹ̀ so òun ni mo ṣe ní mo fara mọ́ ohun tí àáfàá yìí sọ I'm not taking anybody's side but at the same time I'm not here to follow crowd even if the crowd is wrong no I'm not here to follow the direction everybody is going to. Moreover, èmi ti mọ̀ pé nǹkan ò rí bí táyé jọ̀hún mọ́ kò rí bí ti tẹ́lẹ̀ mọ́. Ayé ti dorí kodò ó ti dòdì àdá. Òdì àdá ti padà ó ti di ọ̀bẹ. Gbogbo ohun tí àwọn bàbá wa sọ pé ó dáa láyé jọ̀hún la sọ di ohun tí ò dáa mọ́ nísìn. Gbogbo ohun tó ní kò dáa láyé jọ̀hún pé ká má ṣe òun la sọ dojú ọwọ́ ta sọ di pé òun gangan ló dáa la fẹ́ máa ṣe ń sìn. So that's why most of the time I don't follow the crowd. Elédùmarè dẹ̀ dá mi ó jẹ́ kó yé mi pé eléyìí ó dáa eléyìí ò dáa so the whole crowd might be going this way bí Elédùmarè bá sọ sí mi nínú ọkàn mi pé that is not the right way mi ò ní tẹ̀lé wọn o I don't follow crowd peer pressure kò kò jẹ mí rí kò jẹ mí rí Elédùmarè fún mi lẹ́bùn yẹn mi ò dẹ̀ regret ẹ̀ rí mi ò regret ẹ̀ rí so I know on this one too mo mọ̀ pé mi ò ní regret ohun tí mo ń sọ yìí mo dẹ̀ mọ̀ pé ohun tí Elédùmarè ń sọ sí mi lọ́kàn tó ń sọ sí mi lọ́kàn yìí I know it is the right thing nítorí pé mi ò ṣẹ̀ṣẹ̀ máa gbọ́rú ẹ̀ mi ò ṣẹ̀ṣẹ̀ máa feel irú ẹ̀ tó mo kàn fẹ́ bẹ̀ ẹ̀yin tẹ́ wà ń ta mẹ́ yẹn tó bá wù ẹ́ lọ́kàn tó dẹ̀ ti bá Elédùmarè sọ̀rọ̀ ní ọ̀nà tó mọ̀ wípé kó o ran ọ̀gbẹ́ni yẹn lọ́wọ́ if you want to help him. ẹ gbàgbé ń pa gbogbo ìpè táwọn kan sí àti èpè lọ́ọ̀kì má gbọ̀n rìn láíláí èpè wọn ò lè mọ yín nítorí pé oore lẹ fẹ́ ṣe ẹni tí wọ́n fẹ́ ba ayé ẹ̀jẹ̀ tí wọ́n fẹ́ kó gbérí mọ́ òun lẹ fẹ́ ràn lọ́wọ́ pé tó bá máa gbérí kó gbérí tọ́lọ́run bá wá ní pé tọ̀ bí ó ṣe live life ẹ nìyẹn you just want to clear your own conscience. so afa mo fọlọ́run ṣọ́ ó ṣe bóyá ti sọ̀rọ̀ rí tí mo ti sọ̀rọ̀ sí yín sọ yẹn ò lọ bẹ́ẹ̀ àbí kò ojú tí mo fi rí ni mo fi sọ ohun tó wá fún mi lẹ́tọ̀ọ́ yẹn tí mo lè fi sọ ohun tẹ́ ẹ ṣe tí ò dáa àbí tí mo lè fi sọ pé ohun táfà àìsọ ò dáa òun náà ló fún mi lẹ́tọ̀ọ́ pé ìgbà tí mo rí yín tẹ́ ẹ ṣe ohun tèmi nígbàgbọ́ lọ́dọ̀ tèmi o abi ti mo le fi so pe ohun tafa o oun má rí bẹ́ẹ̀ lọ́dọ̀ gbogbo eeyan àmọ́ lọ́dọ̀ tèmi pé dáa I'm going to talk about it and I'm going to back you up pé you are right you are absolutely right with what you are saying mo dẹ̀ support ohun tẹ́ ẹ sọ yẹn tó ẹ̀yin èèyàn ọ̀pọ̀rọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ló ń gbé lọ ohun tí àáfàá àmúfọlọ́run sọ tí wọ́n sọ ni nípa Muyideen now ó ní fídíò kan tó wà ń ta bẹ́ẹ̀ tán ṣòbí tí Muyideen tó ti kúnlẹ̀ tí màmá rẹ̀ ń ṣàdúrà fún àáfàá àmúfọlọ́run sọ dẹ̀ sọ wọn lẹ́nìkan fún àwọn lówó pé kán fún màmá ìyẹn màmá Muyideen kí màmá Muyideen kó ṣàdúrà fún Muyideen wọ́n dẹ̀ ti ṣàdúrà fún Muyideen so ìwọ tó bá sì dúró sórí pé ó bú ìyá ẹ ó sọ̀rọ̀ sí ìyá ẹ ìyá ẹ ti ṣépè fún ìwọ ló mọ̀ ìwọ ló mọ̀ ó ti seek for atonement ó ti lọ bá ìyá ẹ moreover ìyá ẹ ò ṣépè fún kò sí ìyá tó máa ṣépè fọmọ ẹ kò sí bó ṣe fẹ́ jẹ́ ìyá burúkú ló máa ṣépè fọmọ ẹ kò sí gbogbo ẹ̀ṣẹ̀ tó wù kí ọmọ ṣe ìyá tí ìyá máa wá wò yànyànyàn tó máa ṣépè fọmọ ẹ so ẹ̀yin lẹ mọ̀ bí tẹ́ ti ìyá tó ń ṣépè fọmọ ẹ àwa kan mọ̀ pé àwa ò ní irú àwọn ìyá yẹn ó ti yé yín àwa ò ní irú àwọn ìyá yẹn kò sí bó ṣe wù ká ṣẹ̀ wọ́n tó wọn ò lè ṣépè fún wa wọ́n á súre fún wa náà ni wọ́n á ní kó dáa fún wa wọ́n á dẹ̀ bẹ ọlọ́run fún wa pé ohun tí ò yé wa tá a fi ṣe ohun tí ò dáa yẹn kélédùmarè jẹ́ ó yé wa ká lè padà ṣe kí ni ká lè yí ọkàn wa padà ká lè ṣàtúnṣe inú mi dẹ̀ dùn pé Muyideen ṣe àtúnṣe so ẹ já gbọ́ tí àáfàá àmúfọ́lọ́run sọ sọ. so fọ́nrán kó má bàa gùn jù ẹja gbọ́ ohun tí àfáà mú kọ́lọ́hún sọ tí wọ́n sọ. níbi tí ọ̀rọ̀ Muyideen dé dúró Muyideen tí kálukú wa mọ̀ sí Àgbàlá Gabriel a jẹ́ kí etí gbogbo wa ó di àtẹ̀yàn jẹ́ mùsùlùmí àtẹ̀yàn jẹ́ mùsùlùmí kó jábọ̀ rìsà kó jẹ́ christian bá ti jọmọlúàbí tíwọ̀ náà ò sì retí nǹkan kan lọ́dọ̀ ọlọ́run ọba tó jọ dá gbogbo wa jòdòdó lọ yóò wá gbogbo wa ní òwù ká mọ ibi tí ọ̀rọ̀ náà ń lọ ǹjẹ́ ibi tí kálukú wa ó ti rí ìdùnnú ayérayé ni kò sí ẹnìkan nínú àwọn méjèèjì tí a fẹ́ ká burú ó ṣe lókun bàtà wa náà bá ti tọrọ aburú lọ́dọ̀ ọlọ́run ọba tó jọ dá gbogbo wa àti Muyideen ni o àti àgbàlá Gabriel fúnra ẹ̀ ní o n tá à ń fẹ́ òun náà ni wípé kájọ gbọ́ra wáyé ká wá ṣàlàyé níwọ̀nba ibi tí ọ̀rọ̀ dé dúró ẹ̀yin tẹ́lẹ̀ mọ́ gbárata ẹ yọ àgbàlá Gabriel kò ní orúkọ ẹ̀ ìyẹn ọ̀kan wọ̀ ìyẹn ọ̀kan wọ̀ tẹ́ bá bí òun gan fún ìyẹn mú ìdí ni fún rẹ̀ lọ́wọ́lọ́wọ́ òun náà ni pé yóò ní mú ìdí nì àgbàlá Gabriel ìtìkálukú yín mọ̀ sí náà nìyẹn kò sì túmọ̀ sí wípé kò dá bàbá mọ̀ ó dá bàbá tó bí mọ̀ ọlọ́run fún àgbàlá Gabriel lórúkọ orúkọ ni ní ọlọ́mọdé orúkọ náà ó bàjẹ́ ọlọ́jọ́ kan sọ̀rọ̀ ẹ̀wájú ọlọ́run àtàwọn àti àgbàlá Gabriel náà àtẹnìkọ̀ kan pàdé a bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọba lè gbé lè ká nínú ọ̀rọ̀ ọlọ́rọ̀ òní ọ mẹ ẹrù ara ẹ ká má tàtàrà ọ̀rọ̀ lọ́rọ̀ sọ̀rọ̀ àwàdé lérí ibú àánú ọlọ́run nífẹ̀ẹ́ àti yín lẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí èèyàn kọ́ lọ́lọ́run ọba rí ẹ gbọ́dọ̀ sóre fún àwọn àká kọ́kọ́ bẹ̀rẹ̀ ìpè fún gbogbo ẹni tó bá fẹ́ sóre fún ẹ̀yin kọ́ lọ́lọ́run ẹ̀yin kọ́ lọ́lọ́run tó bá jẹ́ pé ní tẹ̀yìn fẹ́ ní ọba sẹ́ni <laughs> ibi tí ọ̀rọ̀ náà ń dé dúró àti ibi tí ń lọ kò ní débẹ̀ àmọ́ bí èèyàn kọ́ lọ́lọ́run ọba rí bẹ́ẹ̀ni kan bá ti tilẹ̀kùn tiẹ̀ ọlọ́run a máa ṣílẹ̀kùn míì bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kan bá ká ẹ ní tiẹ̀ ọlọ́run a máa tẹ̀ míì bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ sì ni kò ní burúburú kọ́mọ kẹnìkan mọ́ ni. bẹ́ẹ̀ni ó di dandan. ẹ fi ẹ fọ̀rọ̀ rora yín wò ìgbà tẹ́ ẹ̀yin aláìmoore ni ẹ̀yin ó ti aláìmoore ẹ̀yin ìgbà ìmoore tó ṣeun òun náà ni ó ṣe sẹ́yìn náà ẹ̀yin ẹnìkan ṣé tó bá jẹ́ pé ọmọ ìyá yín ni mú ìdí nìyí fún rẹ̀ tó bá jẹ́ pé gbọ́n rẹ ni tó bá jẹ́ pé bàbá tiẹ̀ ni níwọ̀ tó ń wò mí ń létí wọn náà bẹ̀rẹ̀ pé yìí sọ bẹ́ẹ̀ lóhùn kọ́mọ bàálà àánú pàdé mọ́. àlìjàsá min jinsil amal ntẹ ẹ bá rorò lẹ́yìn náà ó fi gbà á ntáwa náà bá ṣe nínú ọ̀rọ̀ yìí lọ́lọ́wọ́ fi sàwa náà lẹ́sàn. bẹ́ẹ̀ ni àṣẹ. ẹ dúró èyí tẹ ẹ bá mọ̀ nípa ẹ èyí tó bá yé yín ẹ sì wádìí òdodo kẹ́ ẹ tó lè dá sí i ẹ dúró lágbègbè ń tó bá yé yín torí pé gbogbo ntẹ̀yìn bá ṣe látara ọ̀rọ̀ ìyẹn máa ń ro tọ́rọ̀ bá ṣẹlẹ̀ báyìí yóò wò pé bó lọ lè gbà dá sí i tó bá ti mọ̀ pé tó bá dá sí i ó lè kórè ibú bá ọ mìrìn sẹ́yìn tó bá ti mọ̀ pé tó bá dá sí i yóò nítumọ̀ àwọn èèyàn náà lè bá òdodo ní sọ torí pé ntọ́lọ̀ máa fi sẹ̀sán jasaan wifakon ẹ̀sán tí máa ń ṣe déédéé kálukú lọ́lọ́run ó pin kan ibi tẹ ibi tẹ sọdẹ ntí òye yín information tẹ ẹ ní lọ́wọ́ tẹ ẹ ṣe bí àtọ yìí pé ah àwọn kan wọn ni wọn fẹ́ ra lọ mẹ́ka ṣé mẹ́ka lọ́ka lọ́rọ̀ rẹ̀ ṣé kìíní kan ni. ṣèbé mi ni mo ni mo ṣe program tí ìyá dáadáa ká wọlé kọlọ má rí wọn dàrú. àṣẹ o. kọlọ bá wa ṣàlékún orí wọn ni wọn ní à. Ah. àṣẹ. ok ìgbà tí wọn ní ẹ̀yìn kan náà lẹ ń sọ pé ibi tágbàlá Gabriel gbèdé káwa náà bí ká pilẹ̀ ńbẹ̀ mọ̀nà káwa náà wà lọ àtúnwá fẹ́ pilẹ̀ ńbẹ̀ àtúnra àwọn èèyàn tí wọ́n á dìde pé ah ìgbà tí wọ́n ti ní ká gbé wọn ẹja gbé ẹ̀tọ́ ẹ̀yìn ṣé ẹ̀yìn sọ́yẹ̀ ká ẹ̀ máa wá kí ẹ̀tọ́ wa fẹ́ ẹ̀gbọ́rọ̀ sóore fún ìdáyìí náà lẹ́ni ká gbé ibi tó ti gbé dé ìyá wa tí wọ́n pilẹ̀ náà ọlọ́run àtàwọn tí wọ́n ti gbìyànjú ibi tọ́rọ̀ dé dúró máa ṣàlàyé ìtìyàwó ibi tí wọ́n ní ká ti pilẹ̀ ibi tí wọ́n ní ká ibẹ̀ náà láti pilẹ̀ ọlọ́run ní dàlámà rí ìyàwó náà rú ọlọ́jọ́ kan sọ̀rọ̀ wọn bí ọlọ́run ọlọ́run jẹ́ máa bẹ dáadáa jẹ́ máa bẹ pẹ̀lú dùnú ọ̀tá ò ní borí ẹ̀yin náà ọ̀làbọ́lọ́run ọba ti tó. àṣẹ o. Agbala Gabriel ọlọ́mọdé ó burú fún broda náà ọlọ́njọ́ náà máa bẹ dáadáa. àṣẹ àṣẹ. ọ̀làbọ́lọ́run ọba ti tó ọlọ́run bá wa ṣe ìdáyà fún. àṣẹ o. ẹ̀ẹ́n mo bá wí Yorùbá o lè máa o lè máa jó o lè máa gbóná létí kí n wí báwọn ẹbí ò àfa kí n ó tún tí mo wí fún yín pé ọlọ́run bá a ṣe ìdáyà fún. ó yé wa àṣẹ. má sọ àwa náà nù má wa náà dúró lórí dáadáa sàmàlẹ́ nìkan kan wa tá a bá tún fún yín pé àtọ́sí tó wí ni torí pé àfẹ́jà kájọ gbọ́ra wa yájọ́ nílùú yìí ni àfẹ́ wà láàfíà kò sí ẹnìkankan kọ́dà lánàá lánàá tí mo wà ní gbogbo dédé wòye àná Ìbàdàn ni mo wà ẹ̀yin ará Ìbàdàn yìí tẹ́ rí ẹkú ẹkú gbàlejò mi àná Ọlọ́run nífẹ̀ẹ́ nìkan kan wálẹ̀ àṣẹ o. àníyàn mi ni pé bí mo ti kú o torí pé ìyá wa dáadáa yìí ní àwọn fẹ́ kárí Muyideen kí ìyá rẹ̀ tó bí lọ́mọ kó sì ṣàdúrà fún un àwọn sì fẹ́ fún ìyá yìí ní nǹkan tí ìyá yìí ó fi ṣàdúrà fún un ìyá wa yìí sì wọ́n ní kí n fún ìyá náà ní two hundred and fifty thousand naira ṣé ẹgbẹ̀rún lọ́nà igba àtàdọ́ta kan ẹ máa tún fúnra yín two hundred and fifty thousand naira mo kó fún ìyá náà lánàá ìyá wa tí wọ́n rán mi ń sẹ́ mo jábọ̀ fún wọn ìyá yìí wá sí àdúà <laughs> àdúà tí abiyamọ ṣe ìsọ pé kí wọ́n ṣàdúà fún kò túmọ̀ sí pé wọ́n pè ìyá yìí lájẹ́ àbí wọ́n pè wọ́n pé àmọ́ nítorí pé kálukú náà ni wọ́n rí ibi tí mú ìdí ni ti dìgírèsì màmá tó bí lọ́mọ nígbà yẹn ẹnì kọ̀ọ̀kan wa náà lọ́mọdé akọ̀ọ̀sẹ̀ torí pé wọ́n ní tí gbogbo aráayé bá ń ṣàdúà fún ẹ tòbí tòbí ẹ lọ́mọ bá ń ṣépele ẹ kò sí ń ta àdúà ẹnìkan lè ṣe kò sí ń ta àdúà ẹnìkan lè ṣe tí gbogbo aráyé bá ń ṣépele ẹ tòbí tòbí ẹ bá ń ṣàdúà fún ẹ kò sí ń tẹ́ pé ẹnìkan lè ṣe kò sí ń tẹ́ pé ẹnìkan lè ṣe kò sí ń tẹ́ pé ẹnìkan lè ṣe tí ó bá ti já sí pé ọ̀rọ̀ ẹ̀sìn ló díjà alẹ̀ láàrin òbí àtọmọ pé mo fẹ́ sin lọ́wọ́ bá mi tọ́ dá mi lọ́kàn kóbi ọwá yí arípọ̀ nísìn à ìyẹn nìkan ọ̀ hmm. sì gbọ́dọ̀ bú wọn lẹ́nu náà gbọ́dọ̀ bú wọn. àmọ́ pé ọmọ àmà sí òbí tó bí ọlọ́mọ àfa àkàrà ń fọ́ gbáyà pé hmm, àdúrà kan bẹ́ẹ̀ bó ń bá sí ọlọ́mọ gbà ẹ̀ mọ̀ ẹ̀yìn ẹ̀gàn sẹ́yìn ìgbani bí gbogbo ara yìí bá ń ṣàdúrà fún yàn bó bọ́ bá ti kàn bànújẹ́ látara òbí ọ <laughs> ti kọsẹ̀ níbi tọ́ ẹsẹ̀ téèyàn ní bọ́m̀bẹ̀ tí dààmú ayérayé ó wọnú gbèsè ayé èèyàn tó fẹ́ ọ̀fẹ́sẹ̀ kọ́nu ọ̀sìn nírẹ́jẹ̀ ńbẹ̀ àti ní àti ọlọ́mọdé alùgbàdì mọ̀jì akọ̀sẹ̀ látara àwọn òbí tí wọ́n bí wa. ìyá yìí ṣe àdúà ní àdúà tó nípọn ọlọ́mọ sàjádùá náà ó gbà wọ́n ṣàdúà fún ìyá tí wọ́n rán mi wọ́n ṣàdúà fún ọmọ tí wọ́n bínú gan-an fún rẹ̀ orí mídíà náà ni wọ́n ti ní àmọ́tàbá ẹ̀ bọ́yá bí ìyá ti ṣàdúrà fún ọmọ ẹ̀ torí pé gbogbo yín náà lè rí gbà tí ó di tí ẹ máa wò pé ẹ̀yin ó ti kọsẹ̀ ẹ mójútó ni torí pé ìyá rẹ̀ ti pè ìyá rẹ̀ níjà ìyá rẹ̀ mí. ọlọ́run nìkan ni ọba tí lódodo ọmọ òní burúburú ká lè fún ẹkùn pajẹ ìyá tó bí lọ́mọ gbogbo bẹ́ẹ̀ ti rí wọn abiyamọ nìyá ìyá dáadáa ni wọn kò ní wù wọn kaburú sí ọmọ wọn gẹ́gẹ́ bó ti jẹ́ ọjà sí pé níjọ́ kínní àná tí àgbàlá Gabriel ló kọ́kọ́ pàdé arákùnrin yìí ó pàdé ẹ̀ sẹ́dí ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ní owó tẹ́ bá fún un yóò fi ta tẹ́tẹ́ ni yóò fi ṣe kíní ni níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ má gbàgbé pé tẹ́tẹ́ yìí náà ní ń ta àti tẹ́ ẹ bá mọ̀ mọ̀ tẹ́ mọ̀ níwà tí ọ̀dà ti ń wù àmọ́ gbogbo tẹ́tẹ́ ti ń ta yìí owó èmi àti yín kí fi ń ta tẹ́tẹ́ òun náà wọ́n sùn fún rẹ̀ tóun náà ń tajà nínú góòsù ó wípé èèyàn máa tàn kankan rí owó gbogbo owó tó bá wá rí ńgbà náà kò bá máa fi ta tẹ́tẹ́ èmi àti yín kọ́la àjọ ní freedom ni tiwa ni ká fún ní mọ̀nà ká gbà níyànjú àtàwọn àti yín tọ́lọ̀ ọlọ́run kò rire mẹ́nu kọ̀ọ̀kan wa ẹ̀dá ni ó gbìyànjú nínú ètò ìgbésí ayé ẹ̀dá ẹgbẹ́ yìí tọ́lọ̀ ń bá ìpinnu ọlọ́run ọba ní máa ń lórí ẹ̀dá pé ó wù ẹ̀yin ni àbẹ́bẹ́mi ọlọ́run ti fẹ́ kórí mi àmì yóò máa fọwọ́ yín ta tẹ́tẹ́ tẹ́tẹ́ náà yóò padà ta níjọ́ tí àgbàlá Gabriel ti pàdé ẹ̀ ló yẹ kí àgbàlá Gabriel ti gbà yí pé ntí mọ̀ ntí àmọ̀mọ́ rè ẹ̀yin lẹ fẹ́ sẹ ẹrù rẹ̀ ẹ fẹ́ sọ ẹrù rẹ̀ di ẹrù tiyín fúnra ẹ̀ ní di ẹ kọ́ bá àmọ́ di yápayàpa àmọ́ níjọ́ táyìn ti pàdé ẹ̀ wípé ókè ẹja mú kúrò lójú títì ẹja gbìyànjú tiwa ká sọ déèyàn ọmọkùnrin náà ti sọ àwọn ọ̀rọ̀ tó lágbára tẹ́ padà máa rí fídíò rẹ̀ àmọ́ nísìn kọ́ ó dúpẹ́ fún Àgbàlá Gabriel ó jẹ́ kára yọmọ pé hmm, Ọlọ́run ọba lò ní sábàbí dáadáa fóun Àgbàlá Gabriel gbogbo ọ̀nà tí ọ̀tá bá gbé gbà lórí ẹ Ọlọ́run ní fún ọ láṣeyọrí gbogbo tí wọ́n bá pètè pèrò tọ́ ọ̀sàbúrú fún wọn tí wọn ló dìsáàfù pé ní tí wọ́n bá pètè pèrò yìí kọ́sẹ́lé olórí ọlọ́run bí wọ́n ti rò ọlọ́run jọ jẹ́ tiwọn. àṣẹ àṣẹ. gbogbo orí ẹ̀yà tí bá wò jẹ́ gbogbo orí èdè tẹ́ntàn wọn bá wò gbogbo orí ẹ̀sìn tẹ́ntàn wọn bá mọ tí o bá lérò pé òun ṣe. àṣẹ wà á ń tirè ké ọ̀tá ò ní borí ẹ o ò ní ṣubú. àṣẹ. àmọ́ ló ń bá wa bá a ṣe ìdáyà fún ọ. àṣẹ o àṣẹ wa kó má wà náà dolórí dáadáa. àṣẹ. níjọ́ tẹ́ ti pàdé ẹ̀ ẹ ti rí bó ti rí ń tajà ní fúnra ẹ̀ náà ní òun náà ń ta nǹkan kan gbogbo iye tí ń rí tẹ́nìkan bá wá bùn lówó lẹ́ni ẹ bá bùn ten million naira kọ́ bá lọ fi ta tẹ́tẹ́ níjọ́ tẹ́ ti bùn ẹ̀yẹn fọlọ́nlé ọlọ́run mọ̀nà tí ó gbà sáfẹ́ yìí níjọ́ tẹ́yìn ti bùn owó ti di dúkìá tiẹ̀ òun ló ní ẹ̀ lè gbà mọ́ nínú ẹ̀sìn Islam tiwa tó bá ti bùn yẹn ní nǹkan èyí tó ń ti lẹ́tọ̀ọ́ sí ju ọtọ̀ bùn lọ nínú àbí mo ṣe bọ̀ lásán nígbà tí mo kásọ̀ bọ̀ lọ́rùn tán ṣé mo ní kọ́ máa wọ̀ ń jọ dímọ̀ ni ọtí bùn ṣé gbà tí mo bùn ọmọ tó ṣé mo sọ pé kọ́ tó kùn ah. ẹ tó bá mọ tí wọ́n pè ní sẹ̀rí asilam tó bá ti bùn yẹn ní nǹkan á ku ẹni tó ní òun ló ní bó bá ti wù ẹ bá ti ẹ bá da owó fún kò bá fi ta tẹ́tẹ́ tí yín ni pé kẹ bẹ lọ́hùn kókó lọ́hùn dóun ló dé yẹn látàrẹ̀ bẹ́ẹ̀ yìí ká bá kọ̀ tẹ́ ẹ̀ sí ọlọ́run gbẹ́lómi dìde bọ́lọ́hùn ti máa ṣe nìyẹn òun náà fún rẹ̀ nípìnlẹ̀ kẹ tó pàdé ẹ̀ kí wọ́n tó gbé lọ́nú àgbàlá ẹ̀ rántí pé kì í ṣe pé owó lọ́lọ́ tọrọ lọ́dọ̀ àgbàlá Gabriel ìrìn kìtì ẹ̀ e, ìsandání ẹ̀ e, ní wòrò àbí níbo fún rẹ̀ náà ní wọ́n sábà pé tó ń bá ń tajà kan sí kejì òun òun kò fẹ́ tọrọ jẹ àwọn ẹlẹ́kọ̀ọ́ sì ní alikasilanu yatamanna wàlá yanalu shay'an walimujtahidu yuflih wa yasba'u òròjú ẹni tó bá rojú tó mọ̀ pé tó tọ́ pé ah, gbogbo sẹ́ ṣèyí yẹn ẹ ẹ Eh, bọ́lọ̀ bá fẹ́ kẹ́yìn kò dìgbà tí yẹn bá ṣẹ̀ṣẹ̀ sí àti làágùn ah, wọ́n ti gbìyànjú. alikasilanu yatamanna wala yanalu shay'an òròjú máa ń ronú dáadáa ro rẹ̀ àmọ́ kò ní débì kan kò ní rí torí pé ìgbìyànjú ni máa jẹyàn bí ó bá gbìyànjú kó kú òun lé kọ́ máa ṣẹ́gbà tó ń ta kinní kan ó ṣeé ṣe kọ́ máa bá Àgbàlá Gabriel pàdé kì í ṣenú lé wọn hmm? ìta eh, eh, ìta adé àbí bóde ajé sì ni ẹ má bínú ẹ̀yin ará Ìbàdàn o ẹ má bínú ẹ̀yin ará Ìbàdàn ẹlòmíì tẹ́ máa rò pọ̀ ọmọ Ìbàdàn gan níbi ni ẹ bọ́ sẹ́ni mi jẹ́de ará Ìbàdàn ni kí ló dé àná ọlọ́run nífẹ̀ẹ́ mi àti nílẹ̀ agara ò ní dá wa ẹ bá ti lè gbà mí àbí ẹ gbà mí nìbàdàn ẹ gbà mí tọwọ́ tẹsẹ̀ ẹ gbà mí tẹ́yẹ́yẹ́ ìlú àlùbáríkà ni ìlú dáadáa ni ọlọ́run ìlú náà ọlọ́run mọ̀jì ó dàrú ọlọ́jọ́ kan ìlú nàìjíríà pátá ọlọ́run mọ̀jì ó bàjẹ́ ọlọ́jọ́ sọ̀rọ̀ wájú ọlọ́run wo fún rẹ̀ náà mọ̀ yìí pé ìwọ̀nsù ni Agbala Gabriel fi pàdé ẹ̀ lọ́nà ibi tí ń lọ nìyẹn wọlé mujtahidu yuflihu wa yasda'u gbogbo ẹni tí bá ń gbìyànjú pé mo fẹ́ dèèyàn yóò jèrè ẹ̀ yóò sì padà dẹni tí ó yo ebi ò ní pamọ́ kì í ṣe pélé wọn ni Agbala Gabriel ti lọ bá ọ pàdé ẹ̀ lọ́nà níjọ́ tẹ́ ti pàdé rẹ̀ yìí ló ti gbà pé gbogbo tẹ́ bá pàdé lára ẹ̀ ẹ mọ̀ pé ó yí ẹ̀yin jù lọ ni ọ̀dà afẹ́yìn jù gap táwọn olówó fi kalẹ̀ sí tálíkà pọ̀ wọ́n fẹ́ kẹ́ ẹ mọ wà wọ́n lẹ́yìn lẹ́yìn báwọn bá ń jẹun bí ẹ̀mẹ́fà lójúmọ́ kí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa rí ẹyọ kan jẹ ẹni tọ́lọ́run bá korí ire mọ́ ẹni tó náà fẹ́ tí ọ̀fẹ́ tí ọ̀fẹ́ sáná nígbẹ̀yìn ayé nínú àwọn tọ́lọ́run bá kẹjù ni lọ ní máa ń ro dáadáa tó bá fẹ́ fún rẹ̀ rú ẹlòmíì amájọ́ tẹ ti pàdé ẹ̀ kọ̀ wá bá yín náà lé fẹ́ tọrọ bára fúnra yín lẹ rí lẹ píkì ẹ̀ ẹ sì gbìyànjú ibi tọ́lọ́run rẹ̀ yín dé ọlọ́run ní pin ọlá yín gbogbo yìí ẹ̀dá níjọ́ tí wọ́n ti gbé jáde pé ẹ ṣàánú ẹ gbogbo yìí ẹ̀dá náírà kan lẹ́ni ni one million ni wọ́n dá ni two million ni wọ́n fún wọn ni hundred thousand ni wọ́n fún wọn ni one thousand wọ́n fún wọn ni ọlọ́run o àbí àfààní rẹ̀ bẹ́ẹ̀ ọlá yín ò ní parun ẹni tó wù kó ní òsè tí ò lówó ẹ̀ ó wù yín kẹ́ ta lọ́rẹ̀ ọlá kan kò lè àgbájọ ọwọ́ là fi sọ̀yà ìyàwó ayé ti gbìyànjú wọ́n sì tún fẹ́ sí sí pẹ̀lú bí wọ́n ti ṣàdéhùn ọlọ́mọdéjọ́ làwọn ó parun wọ́n fẹ́ sí sí gẹ́gẹ́ bí wọ́n bí tí wọ́n ń lọ àmọ́ ẹ̀já wa náà kún wọn lọ́wọ́ ẹ̀ má jà dáadáa wọn mú ìdí ni fúnra ẹ̀ afẹ́ kó ní sọ́ọ̀b fúnra ẹ̀ kó náà ò ní freedom gbogbo ntọ́ bá fẹ́ tà kọ́ máa tà fúnra ẹ̀ ntọ́ bá rò rò tọ́ bá rò pé tọ́lọ́mù bá fi san àwọn ọmọ ilé san tó bá rò pé ìwọ náà bọ́lọ́n bá fẹ́ gbẹ̀sán dé ìwọ náà fẹ́ rú ẹ̀ ní òróró bọ́ ọba rò rẹ̀ mi pé tán bá dá lókòwò ẹ̀ ojú ọ̀padà tì í gbẹ̀yìn ni tí ó ṣẹlẹ̀ sí ìwọ náà ní ọ́fíìsì ojúwọ̀n ẹ̀ jàsá and wìfà kọ́ni èèyàn bí èèyàn kọ́ lọ́lọ́ ẹ ṣe tí yín ẹ fi yókù lẹ̀ fọlọ́run ọba tó dá wa ẹ fi yókù lẹ̀ fọlọ́run ọba tó dá wa sí kẹ́ ẹ fún ọlọ́tí ọ̀mùtí paraku kẹ́ ẹ fún lóúnjẹ ìyẹn túmọ̀ sí Ọlọ́run ní ṣàánú wọ kọjá pé oúnjẹ tiẹ̀ kò ní túmọ̀ ìhóore tiẹ̀ ọlọ́run mọ̀nà tí ó gbà gbẹ̀san tiẹ̀ gbà kó ní okòwò ìyá wa yìí náà ìyá tó bí lọ́mọ abiyamọ ni wọ́n ntẹ́yìn náà bá fẹ́ fi ṣèrànlọ́wọ́ fún wọn account number anybody ò sí lórí kíní kan pé ẹ fẹ́ fún lówó account number gangan látàná ló ti wá bẹ̀rẹ̀ process lọ́ọ́ ti bá account number gan ó ti wà tó jásí pé mú ìdí nì fún rẹ̀ ntẹ́ bá fẹ́ fún látàná ló ti bẹ̀rẹ̀ àmọ́ títí next week insha allah account number yẹn ọ máa gẹ́gẹ́ bí processing tó ń lọ lọ́wọ́ n tẹ́ ẹ bá fẹ́ fún account number yẹn n padà drop ẹ̀ àmọ́ ibi tọ́rọ̀ dé ní sẹ́ni pé màmá tó bí lọ́mọ ti ṣàdúrà fún ọlọ́dàkúnjádùá náà gbà ọlọ́dàjọ́ kan sọ̀rọ̀ ìwájú ọlọ́run wọ́n sì ṣàdúrà fún gbogbo iye ẹ̀yìn ẹ̀dá tí ẹ lánìyàn dáadáa tẹ́ ṣe dáadáa wọ́n ṣàdúrà fún gbogbo everybody ọlọ́dàkúnjádùá náà gbà ọlọ́dàjọ́ kan sọ̀rọ̀ ìwájú ọlọ́run ẹja gbìyànjú èyí tá a bá gbónú ọ̀rọ̀ ìyẹn wọn fi ràn lọ mọ́ká ẹnìkan ní wọn ṣe mọ́ká lọ́wọ́ kan àyìn àtàtà wa àti talajọ sọ nbọlẹ ti kọ́kọ́ ta lọ kọ́kọ́ fún yín ní fọmísàn yẹn ẹ̀yin tẹ́ bá pèrè ayé ní mùsùlùmí ṣèbí tẹ́ bá gbọ́rọ̀ kan ẹ wá díẹ̀ njaa akun faasikun binaba in fataba yanu an tusibu qawma bija alatin fatusibi wa ala ma fa'alitum nadimin ẹ ṣèwádìí ọ̀rọ̀ àmọ́ tó ní ẹlòmíì ní hin sóò nìkan ni ìyá ń jẹ sóò nìkan ni ṣé kò sálòmíì tí kò sálòmíì tí à ń jẹ jù ó ń lọ ẹran ẹlòmíì lọ́wọ́ tẹ́ ẹ bá ti fẹ́ ṣàbò sí ojú yín máa dí ni ṣẹbẹ́ yìí náà lẹ sọ pé àjùmọ̀bí ọ̀kan tàánú ẹni tọ́lọ̀ ń bá rán sí ni ní ṣe ni lóore àjùmọ̀bí kọ̀ọ̀kan tàánú àwọn tí wọ́n wá dìde láti lè gbìyànjú bọ́lọ̀ ti fún wọn lórí ọmọ yìí government àwọn jẹ́ bàbá ẹni tọ́lọ́run bá rán sí ni ní ṣeni lóore ibi tí wọ́n dájú àánú wọn kọ nìyẹn ọlọ́run sì jẹ́ wọn ọlọ́run bá ṣàlékún oore wọn ẹyin ṣe ẹyin ṣe onìkan wà lẹ́yìn onìkan ló ní ìdìrà lọ́wọ́ onìkan ṣe ọlọ́run gan òjò kárí tán bí bá ń tán bì kan yóò máa sẹ́kù bì kan níjọ́ tẹ́ bí bá ń pẹ́ nìkan làwọn kásẹ̀sẹ̀ jẹun yóò tán níjọ́ tẹ́ kún bá ń ṣẹlẹ̀ níbi kan làwọn kásẹ̀sẹ̀ bímọ níjọ́ tẹ́ nìkan bá gbére yìí lẹ̀ pé ayé òun bàjẹ́ àwọn kásẹ̀ àwọn kásẹ̀ àwọn kásẹ̀ bu ayé ṣe ẹ̀yìn àwọn ṣé àwọn jẹ́ federal government ṣé àwọn ni ọlọ́run ní kíkálukú wa ó bẹ̀ẹ́ olóore ẹ̀yin olóore ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run ò àbí àfàànù rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ wọn ṣàwárí àwa ní ẹni tí ó sọ pé ẹni tí ó dáa fún tí ó dáa fún mi ọlọ́run jẹ́ ó tètè da fún. àṣẹ. ẹni tí ó burú fún tí ó burú fún mi náà ọlọ́mọdé ó burú fún gbogbo ẹ̀dá tó ní èrò dáadáa sẹ́ni wa wọ́n fẹ́ ṣàwa náà láàánú kọ́dà bí ọba ti ní ọlọ́run wọlé àpótí ẹ̀ ní tiwa ó di tiwa náà mẹ́rù ọlọ́run dákun tètè bá wa ṣe fún wọn jẹ́ wọn ó rí ṣe. àṣẹ o gbogbo ẹ̀dá tí ń retí ìjákulẹ̀ ẹnìkọ̀kan wa tí ń retí káwa náà máa sán nání ọlọ́run wa bí àfàànù rẹ̀ bẹ́ gbọ́nà ara sí èmi àti yín lóore ẹ má nítàn máa pé ó dìgbà pé níbi ẹnìkan ọba sóore fún yín ẹyin ọyà àwọn ẹyin náà ń bẹ ọyà tí wọn sóore fún ọlọ́run jálà àánú tìyín náà wọ àyín kan má fọ ọlọ́run ọba alẹ̀ ẹ̀sìn tó ọba ń ṣe sáà má ṣe alágàbàgìdì ẹ̀sìn tó bá jẹ́ christian gbajúmọ̀ má ṣe àyọjú náà ìrànlá àwọn àfàkàtúndínláfíà kan bẹ má lọ ọbẹ̀ tó kùngbà tó ọba ti jẹ́ mùsùlùmí Ma bi àfa kankan ládùúà kọ́ ọmọ rẹ ran irọ́ ni àfa àfa láwọn bá mi ṣàdúrà promotion irọ́ ni olè ni wọ́n jìbìtì ni wọ́n. ẹ ṣe àfa. Hmm. scam ni àmọ́ ètò mi ń lọ níbi yẹn níbi níbi tí ọ̀rọ̀ ẹ̀sìn bá wa dé ká ẹ má lọ ọbẹ̀ bọ́ bá ti jẹ́ christian má lọ́dọ̀ àfa pé ẹjọ́ ibi tí sẹ́ dàrú dé jésù kristi tó nígbàgbọ́ sí òun chọ́ọ̀chì ni ọmọ àlọ́ bẹ̀ ní o tó lọ lẹ́bẹ̀ lọ́hùn káwọn àfa wa kókòrò á nílọ ilé christian kankan ma kọ̀ yomoyomo irọ́ mà ni ìwọ tó jábọ̀ rìsà kí ló bá dọ́dọ̀ àfa pé kọ́ máa bọ̀ tẹ̀yẹ̀ pé mẹ́lẹ̀ bọ̀ ni wọ́ àmọ́ ẹ̀sùn mara yín ní àfa tó náà ń tẹ̀yẹ̀ pé ìwọ tó bá jẹ́ mùsùlùmí kí ló bá débi pé ọ̀nà lè gbomi yìí ọ̀n lórí òkè ọ̀n lọ sínú ìṣẹ̀lẹ̀ ìgbélé ọjọ́ mẹ́ta ìgbélé dúró lójú kan alágàbàgbé aṣẹ́wó ẹ̀sìn ni wọ́n ń pè yẹn nífà mọ̀náfìkì alágàbàgbébè tọ́lọ̀ ọba gan sọ pé innal munafiqina fi dárìkìlẹ̀ asfali minan nar ẹni tí ò bá dúró lójú kan ọ̀gbun náà lòun wà ìwọ náà tí wọ́n tún burú ju káfìrí pọ́nbélé lọ ibi táwọn tún wọ ẹ̀ẹ́dú olójú kan ibi tí ọ̀rọ̀ mú ìdí ni dé lákòókò yìí nìyí àná ọlọ́run ní fàwa àtìyín lẹ̀. àṣẹ o. ìyá wa wọ́n ti pilẹ̀ ọlọ́run mọ̀ pé wọ́n ń pa. àṣẹ. brọ́dà wa dáadáa àwọn sọ pé kí n má dáa kọ àwọn o mufti majesta wọ́n kọ́kọ́ sẹ́ndì twenty thousand àsákàntì ẹ̀ níjẹta sákàntì ẹ̀ nìkan èmi ni wọ́n sẹ́ndì ẹ̀ sí. Si ama àsẹ́ndì èsì ọdọ́dọ́ ẹ̀ wọ́n sì fún mi lọ́ndẹ́ tàwọn sàdàrà lánàá náà pé kò fira fóun yín náà ní parun ọlá àjọ kan sọ̀rọ̀ wájú ọlọ́run àti fún tó bá wù ní kó so ti yẹyin bá kálukú wa náà la nídìí tẹ́ bá ti bòyàn ní nǹkan ẹ̀yin lè wò pé nǹkan báyìí ní ọ́fíìsì òun lọ́ mọ tó bá kànú ètò gbèsè ayé ẹ̀ àmọ́ òun náà ti dọ́wọ́ ẹ̀ ẹnìkan kan sọ pé àwọn kan receipt tó fi tó fi send owó sẹ́ni bọ̀dì dà display kíkálukú orí ẹ má ẹ má ẹ dúró bí tẹ ẹ bá mọ̀ ẹ má tàtàrà ọ̀rọ̀ lọ́rọ̀ sọ̀rọ̀ ayé do lórí ibú ha fáfẹ́ máa fi jẹun ni fáfẹ́ èló ni wọ́n ti ta lọ́wọ́ fún lọ́wọ́ lórúkọ ẹ̀ display yẹ tó bá ẹni tó fún one million lórúkọ ẹ̀ jẹ́ kára ayé orí pé tọ́ owó ni tíjọ́ tí mo fún yín tí mo ní kẹ́ fún mú ìdí ìtalẹ̀ ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run ẹ já dúró déédéé lórí níta bá màmá ọlọ́mọdé eh, ọlọ́run yóò parun eh, broda wa dáadáa pmp àwọn náà promise ẹ pé lé every month àwọn máa fún ní twenty twenty thousand naira ẹ̀dá kan kọ́ wá rí èèyàn bíi márùn-ún báwọn tí wọ́n máa fún lówó lóṣooṣù hmm? ọlọ́run wọlé apẹ́ lánìyàn pé kí gbèsè ayé rẹ̀ ó yí padà kó dọ̀tun ẹ̀yin náà ní dẹni àná ẹ̀ ní dẹni ẹ̀sìn ẹni tàn mọ́ wípé yọ̀rọ̀ yín lọ́rùn láti máa rí san lọ lẹ́ẹ̀fi gbádẹ́hùn bẹ́ẹ̀ ọlọ́run ò mọ̀ já yín kulẹ̀ gbogbo ẹ̀dá tó bá fẹ́ sóore fún un Mm, lẹ̀kùn àánú sílẹ̀ lẹ̀kùn àánú ọlọ́run ní tìmẹ́yìn náà o àtẹnìkọ̀kan wa ẹ máa tẹ̀lé mi kálọ ibi tó dé lákòókò yìí nìyẹn ibi tí ọ̀rọ̀ náà tún dé dúró a tún máa tẹ̀síwájú sẹ́ni tẹ́ bá gbọ́ lẹ́nu mi for now mm, eh, real information lẹ́ ń gbọ́ lẹ́nu mi yẹn àmúlùmọ́là kọ́ insha allah àwọn òsì láti máa fi báyìí create content pé àwọn báyìí abẹ́rẹ́ báwọn báyìí create content pé kíní kan ni àwọn òsì page àwọn òtí monetize page wa. Facebook gan wa yìí láti lè máa sanwó gan torí pé àwa máa ń kọ̀ndẹ́mu tí ọba dáa ẹni tí wọ́n sì fẹ́ ẹni tí bá ń ṣe mọ̀nàfì kì í ti máa kárí everybody alọ́ tí ó máa pa yín lẹ́rìn tí ó máa dá yín lára yá tí wọ́n <laughs> ẹ̀fí kálukú lẹ̀ ọlọ́run lolùdájọ́ ìdájọ́ ẹnìkan ò sí lọ́wọ́ ẹnìkan karambani àmì ìyẹn lè jà ọ́ ló lè kọ́ gbé lọ sí kọ́ gbé lọ kóòtù <laughs> ìwọ́tọ̀ ayé ẹ̀kọ́ ni ọmọ sìkọ́ba ní ìdájọ́ ẹnìkan ò sí lọ́wọ́ ẹnìkan sọ yẹ kí ẹnìkan jà ọ́ ló lè kọ́ àrẹ́sì ní kọ́lọ́pàá bọ́ mu yọ ẹ̀kọ́ fílẹ̀ fọlọ́ ni a ní fira wa lọ́rùn lẹ̀ lópin ìgbà tẹ́ ẹ bá ń kílè mọ́ mùsùlùmí tẹ́ ẹ bá ti ń gbé nǹkan kan wọnú ẹ̀sìn yìí tọ́ yàtọ̀ sí a ní dákẹ́ bọ́ọ̀sì pera rẹ lábọ̀rìṣà ẹlẹ́bọ bọ́ọ̀ pera rẹ ní kírísítẹ̀n tó bá lè ṣàkóbá fún gbogbo wa a pera wa ṣàkíyèsí àwọn ẹlẹ́bọ yóò kàn pera wọn lábọ̀rìṣà ní òrìṣà kọ́ ni wọ́n fẹ́ bọ wọ́n fẹ́ polo ohun tó lè báyé ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ ní hmm, a fẹ́ bẹ̀rẹ̀ wa léèrè a máa tẹ̀síwájú sọ́run mélòó náà lọ sọ pé a lè máa solúgbòhùn ṣé ẹ mọ̀ wípé tájẹ́ tiwọn kì í sórí san gangan ó dùn gangan kẹ́nu wọ́n fẹ́ bọ̀ hmm, wọ́n fẹ́ máa polo ọjà sí wọ́n fẹ́ ká mọ̀ wípé eh, a lè máa scam ara wa awọ́rò kábíra wa léèrè sí Ṣàngó náà faramọ́ ká máa rí awọ́rò ká máa ní awọ́rò ọjà kọ́ máa rí àrímálẹ̀ pé kérò lè bá wọ́ kó lè wà bá kájọ́ yẹra wa pé àjùbáyìí ah, ah, náà lọ báwo ni wọ́n ṣe ń lu wíwà bo ní gbogbo àgbáyé báwo ni Yorùbá máa sí. Si ọ̀nà wo ni Yorùbá ń lo ìkísàrí àtàn ìbùnà àwọn mọ̀ sí kí ni wọ́n fi ń ṣe àjákù àpèrè káwa mọ̀ ní ẹ̀ àìká máa sọ pé ìyẹn làásìrì ìlú Yorùbá pé Yorùbá ní agbára ságbára nu àbádànù àánú Ọlọ́run ní fèmí àti yín lé àwọn òní dákẹ́rọ ní tinubu ń bí èmi ò sínú àwọn tí máa ń create content so ti àánú Ọlọ́run làwọn wá látàyè tá a fi kú láyé Ọlọ́run àti mi àti yín gbogbo ẹni tí àjọ ń tẹ̀lé lọ pẹ̀lú ẹ̀mí dáadáa Ọlọ́run yà síra láyọ̀ já máa bẹ pẹ̀lú dùnú àánú ọlọ́run ní fàwọn àtìyìn lẹ̀ ọlọ́jọ́ kan sọ̀rọ̀ ìwọ̀n àjọlọ níbi tí ọ̀rọ̀ Muyideen Àgbàlá Gabriel ibi tó dé dúró nìyẹn Àgbàlá Gabriel ibi tí jíkàlùkù jẹ́ náà máa bí ọgbẹ́ yẹn ẹ̀yà Àgbàlá Gabriel kò nú ẹ̀ lọ́lẹ̀ ibi àgbàlá fún rẹ̀. Hmm. òun náà ò ní sọ pé ah, orúkọ yìí òun náà mọ̀ pé bí ó ti rí ní nǹkan bí ọdún márùn-ún sẹ́yìn orúkọ tiẹ̀ kẹ́gan ọlọ́run ló. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu àfa àmúfọ́lọ́hún sọ yẹn fún ọ̀pọ̀lọpọ̀ yín tó bá yẹ pé ẹ ṣì ń fi ọkàn ẹ fi ń bá gbogbo tó ń ṣẹlẹ̀ lọ lórí ẹ̀rọ ayélujára ẹ ti mọ àwọn àáfàá nínú mùsùlùmí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn la jèrè ọ̀rọ̀ tí àáfàá Mofọ́lọ́run sọ ń sọ yìí tó ṣí mọ́ lórí tó jẹ́ pé àwọn mú ìwà aláàbí ìwà burúkú tí wọ́n hù nínú pé wọ́n láwọn ń ṣe nǹkan fáwọn èèyàn àwọn ń gbowó fáwọn èèyàn àwọn ń gba mẹ́kà àwọn ń gba gbogbo ẹ̀ tí wọ́n fi ń sọ̀rọ̀ àwọn dọ̀lọ́rọ̀ táwọn èèyàn sì ń bi wọ́n pé àwọn tẹ́lẹ̀ gba nǹkan fún àti rí inú wọn tó ń jáde pé ẹ fi ń tan àwọn èèyàn jẹ ni ẹ wá ṣàlàyé bó ṣe jẹ́ irú wọn náà wà nú àwọn tó jáde tó ń ṣètò tí wọ́n ń sọ pé àwọn sọ́pọ́ọ̀tì lágbájá nítorí irú ẹ̀ náà ṣẹlẹ̀ sáwọn ọ̀pọ̀lọpọ̀ rohun tó ṣẹlẹ̀ yìí gẹ́gẹ́ bíi pé wọ́n wàá mu wọ́n fi máa fi bo tiwọn mọ́lẹ̀ pé ohun tó ṣèmi náà nìyẹn tó sì jẹ́ pé àwọn mọ̀ọ́mọ̀ wọ́n hùwà láabi ni tá a rí àrídájú ẹ̀ tí ò sí inú pé ká ṣẹ̀ṣẹ̀ mọ́ wa káàkiri tá a ti rẹ́rìí pé lóòótọ́ lóòótọ́ wọ́n ṣe àṣemáṣe wọ́n ṣe aburú ṣùgbọ́n àwọn náà fẹ́ máa lorú ọ̀rọ̀ yìí a dẹ̀ rí nínú àwọn tó pera wọn ní wòlíì kìrìsìtẹ́nì náà tí wọ́n mú ọ̀rọ̀ yìí tán fẹ́ máa fi bo aburú tí wọ́n tán ṣe mọ́lẹ̀ gbà irú ohun tó ṣẹlẹ̀ lọ́dọ̀ mi náà nìyẹn ẹ rí ni tó ń parọ́ mọ́ mi àwa ní kẹ́jẹ́ ká hùwà bí ẹni tó rí ẹ̀ pé ká má jẹ́ kí èèyàn kankan máa fi tọ́rọ́ bo kọ́bọ̀ lójú fún wa máa wá tàn wá jẹ máa fẹ̀kọ́ tanná fún wa ká wá máa tanra wa yes gbogbo ohunkóhun tó wù kó ṣẹlẹ̀ ẹnikẹ́ni ò ní ẹ̀tọ́ lábẹ́ sánmọ̀ tí gbogbo wa wà yìí láti máa pàṣẹ àbí láti máa ṣètò bí ìrìn àjò ilé ayé ẹnikẹ́ni ṣe máa rí elédùnmarè lọ́bẹ̀ elétò tó máa tó bí ìrìn àjò oníkálukú ṣe máa rí ṣe rí ìwọ̀nba ẹnu bíi tí àfáì sọ̀rọ̀ tí mo gé sínú fọ́nrán yìí tí gbogbo àjọ gbọ́ yìí ohun tí mo fara mọ́ tí mo support ni ó ṣeé ṣe o tẹ bá padà lọ wo fọ́nrán yẹn ó kù díẹ̀ kó parí ẹ lè rí bómi tán sọ àwọn ọ̀rọ̀ míì tẹ́ ẹ̀ bá níbí èmi ò fi gbogbo ara mọ́ àárín yẹn ni ṣùgbọ́n lórí ọ̀rọ̀ Muyideen àti gbèsè tán gbé àtòǹtàn ṣe yìí àtòǹtàn sọ nípa ọwọ́ tí gbogbo wa fi mú ọ̀rọ̀ ẹ̀sìn àti báwọn èèyàn kan ṣe ń gbé ìgbésẹ̀ àtòǹtàn ṣe lórí ẹ̀sìn yálà alábàáláyé ni ẹni mùsùlùmí ni ẹni àbí kristẹni ọ̀nà tí oníkálukú fi ń ṣe tó ń kálukú ṣáà ń parọ́ tanra wọn gbogbo tán sọ láàrin yẹn mo fara mọ́ bó ṣe rí gẹ́lẹ́ náà ṣe sọ yẹn lọ mú kinní kan wá ká ṣe kinní kan irọ́ ló kùn di gbogbo ẹ̀ irọ́ ló pọ̀ jù mẹ́ àìmọye ẹni tó máa sọ fún yín pé òun fẹ́ ka sáàmù fún yín ó sì ti mọ nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tó ti ṣe sí lábẹ́ ká máa sọ fún yín pé sáàmù lòun kà àmọye ani tí ò ní òun fẹ́ mú kinní kan wá fún yín nínú kùránì lòun fẹ́ fi ṣe hàn tú ó sì mọ nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tó ti fi pẹ̀lú ẹ̀ látilẹ̀ ẹ̀yin ni kẹ́ má tanra yín jẹ ẹ̀yin ni kẹ́ má tanra yín jẹ ẹ máa bira yín léèrè wọ́n mú wọn lọ́tún wọ́n mú wọn lọ́sì tẹ́ bá gbórúkọ wọn John James Samson eh, Abdulfatai Abdulkabiru Abdulhamadu lẹ́mọ̀ gbọ́ gbogbo ẹ̀ ó rí ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́gbọ́ Ifákúnlé Ifábíyì nǹkan nǹkan ibẹ̀ ló yẹ kí ẹ ti rò pé òkè kí ló ń ṣẹlẹ̀ kí leléyìí kí la bá débẹ̀ kí la bá débẹ̀ atótónu mi ò ní jù báyìí lọ o torí mi ò fẹ́ kí fọ́nrán ẹ̀gùn jù mo dẹ̀ fẹ́ jẹ́ kí gbogbo akólọ́yé wa mi ò wá gbè lẹ́yìn ẹni kankan nínú àwọn méjèèjì tí ọ̀rọ̀ ń lọ láàrin wọn mo dúró sórí ọ̀rọ̀ tí ọmọdékùnrin yẹn Muyideen tó sọ níjọ́ kínní àná ní fọ́nrán tí mo rí tó ṣe gbẹ̀yìn níbi tó ti ń sunkún táwọn olórí burúkú kan ń gé tán ní ó sunkún ó ń bẹ ó ń bẹ̀bẹ̀ yes ó sunkún ó bẹ̀bẹ̀ àmọ́ sọ̀rọ̀ tó lágbára nínú ẹ̀ mo dúró sórí ọ̀rọ̀ yẹn wípé bọ́rọ̀ ìbá ṣe rí kẹlẹ́dùmarè jẹ́ onídàájọ́ láàárín òun àti gbogbo àwọn táwọn jọ ń fa ọ̀rọ̀ tó rọ́rọ̀ tí ò sójú mi ni mi ò sì tanná wa káàkiri pé mo fẹ́ mọ tó ṣẹlẹ̀ mo ti fi í èmi náà dẹ̀ ti gbà bí Muyideen ṣe sọ ó sì ti pè é pẹ̀lú ẹnu ara ẹ̀ bó ṣe fẹ́ jẹ́ kó rí mo sì bá ṣe àṣẹ sí bẹ́ẹ̀ ni kélédùmarè gbà fún bẹ́ẹ̀ ṣùgbọ́n ohun tí mi ò ní lajúlẹ̀ tí mi ò ní dákẹ́ ni pé káwọn kan wá mọ jáde pé káwọn èèyàn mọ̀ ṣe Muyideen lóore àbí kán máa wá ṣépè yìí pé ẹdún bá ṣe lóore báyìí ní òòrè fún wọn ìyẹn là níjọ gbà fúnra wa ẹ̀yin kọ́ lẹ bí Muyideen ẹ̀yin kọ́ lẹ ṣẹ̀dá ẹ̀ elédùnmarè ò fi ayé Muyideen kò fi lé yín lọ́wọ́ ẹ wá ní pàṣẹ lórí ìgbésí ayé ẹ àbí bó ṣe máa gbé ilé ayé ẹ mo dẹ̀ tún fẹ́ bẹ̀ wá ìwọ tó bá mọ̀ pé elédùnmarè jogún ọgbọ́n fún ẹ lọ́nà tó mọ́ ni o tí ò pọmọ làkejì lára tí ò dẹ̀ ní pé à ń mú nǹkan tí ò dáa mọ́ tó tó bá jẹ́ lóòótọ́ ni àwọn ẹ̀mí ẹbí ojú kòkòrò àbí tẹ́tẹ́ tó ń bá ọ̀gbẹ́ni ìjà tọ́gbẹ́ni dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ tó dẹ̀ ṣe tán pé kán bá ń wá ọ̀nà àbáyọ sí wọ́n tó bá hàn pọ́ lọ́hún jogun ru agbára bẹ́ẹ̀ fún ẹ ẹ kàn sí náà ẹ ràn án lọ́wọ́ kẹ ẹ yọ kúrò lára ẹ ẹ má tẹ́tí sí gbogbo àwọn dìndìnrín akọ̀dà tó ń sọ pé kán má ràn án lọ́wọ́ kán má dà sí àwọn táyé wọn ti bàjẹ́ tán wá ẹni tí wọ́n á ba tiẹ̀ jẹ́ ni wọ́n Elédùmarè á gbogbo wa ṣe Elédùmarè á ọ̀nà gbogbo wa ṣe Elédùmarè á ilé àti ọ̀nà wa ṣe ilé ò ní lé wa síta ọ̀nà ò ní lé wa wọlé padà láṣẹ Èdùmarè gbogbo ohun tó ní kálukú wa bá dáwọ́lé báyìí ní ti dáadáa gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wa àti èrò wa sọ́mọlàkejì Elédùmarè á jẹ́ ó ṣeé ṣe fún wa ní ti dáadáa èmi tí mò ń sọ̀rọ̀ mo ní kó rí fún mi gẹ́gẹ́ bí èrò ọkàn mi sí gbogbo yín pátápátá bẹ́ẹ̀ náà ni kó rí fún gbogbo yín gẹ́gẹ́ bí èrò ọkàn yín sí mi wọ́n máa ń béèrè bó yóò mèmí rí o ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ pé ta lélẹ́yìí èmi náà ń pè ní Dr. Mike Ọlá èmi lọmọ wọn lódò ọwá ọmọ àtàkìtì lórí ìrókò ọmọ àfẹnú gbígbà ẹbọ èmi lọmọ ajíwìjíwì fọwọ́ bẹ́ẹ́gùn tẹ́lẹ̀ mo ní ká pàdé láyọ̀ ká ríra ó dàbọ̀ ẹ ṣeun.